gbogbo pátápẹ́ apolódé àsìkò ya kó kó lè dá fún ìgbìyànjú àti ti arakagòkè mo kí gbogbo àwa tí a jẹ́ ọlọ́gbọ́n ayé mo kí gbogbo àwa tí a jẹ́ olóye mo kí gbogbo àwa tí a jẹ́ onímọ̀ mo kí gbogbo àwa tí. tí ọlọ́run kádàrá wípé ọlọ́run ṣàánú tí ó já sí pé nìgbò gbà àwọn fi òye bá àwọn ètò wa amófòye bá lọ. ó kí gbogbo àwa tí ìyà jẹ́ aláàbọ̀ làákàyè kí gbogbo àwa tí ọlọ́run gbé làákàyè wa tó ṣe ní kúnkún torí pé kì í ṣe gbogbo ó ní ọlọ́run ṣiṣẹ́ làákàyè tiẹ̀ ní kúnkún wọn á kí o bàbá tí Ọlọ́run ṣe làákà ìwà ní kókó tí Ọlọ́run sì ṣàánú wa tí a máa ń fi làákà yẹn a máa fi ń ronú gbogbo àwọn nǹkan tí ó lè dá tó lè dá láàárọ̀ yìí a ní pọ̀ lọ́rọ̀ torí pé ọ̀rọ̀ bàbá dáńsóró náà ni contribution náà la máa tún lò lára láti lè fi tú àwọn nǹkan tí ó ń lọ àwọn ọ̀rọ̀ wọn náà láfi tú mm-hmm. so kí láwọn ọ̀rọ̀ tá sì fi tú ó ní wípé a rí pé awuyewuye kan lọ nípa nípa shopping complex tí wọ́n náà fẹ́ kọ́ síbi ẹ̀gbẹ́ mọ́ṣáláṣí tí ó já sí pé táwọn ọ̀rẹ́ wà yìí tá má ti lè rí any single handed nǹkan kan báyìí pàápàá pápápá wọn á ti sáré máa kọ right up sọnù right up yẹn mínì tó bá fi ń kọ kò yé mi bóyá láti lè máa pọn irin nǹkan tí ò da nípa ọba àbí láti lè máa dá wọn dúró ṣe eré tí wọ́n ń ṣe bóyá torí ẹ̀ ni wọ́n ṣe ń gbìyànjú láti gbìyànjú láti kọ àwọn nǹkan mẹ́rin káàkiri àbí ká sọ wípé bóyá nítorí pé orí tọ́lọ̀ ń ṣe fún kábíyèsí ọba Ghandi ó ju ẹ̀pọ̀rẹ́pọ̀rẹ́ ti bàbá ńlá bàbá wọn lọ because èmi ò mọ ìgbésí ayé tíyàn ń lò táwọn èèyàn tó wà ń táwọn àmọ́ òwòyà gẹ́gẹ́ bí ẹni tí ò ní làákà ibi ẹni tí ò ríran bí ìgbà tó yá sí pé Ògbómọ̀ṣọ́ ò sí ẹ̀ kúò ní ojú kan bẹ́ẹ̀ àwọn Ògbómọ̀ṣọ́ wà tí wọ́n jáde káàkiri tí wọ́n lajú tí wọ́n ríran tí wọ́n jáde tí wọ́n mọ bí nǹkan ti ń lọ tó àkàlẹ̀ wà lágbolé kábí wa ságbolé wọ́n jáde ọmọ fi bọ́tà bóyin lómi ọbẹ̀ lọ́kẹ́rẹ́ gbàgbé pé bí wọ́n ṣe ń ṣe wọ́n ṣe ń sọ ohun náà nǹkan ṣe rí ọlọ́mọdé kí wọ́n kálukú yìí ọlọ́mọdé kẹ́ ẹ̀ ṣìnà ẹ jẹ́ ká sáré gbọ́ ọ̀rọ̀ bàbá wa Alhaji Dansoro yìí ní àbíṣe kìnìún àbíṣe àgbèjì ara káfi ṣe àpèjì ara káfi ṣàpèjì káwa náà ò wá máa tù dáadáa kálíbà mọ̀ pé kì ṣe gbogbo àwọn tá ń dìmúra wọn ní OMC tá ń pera wọn ní Ògbómọ̀ṣọ́ Muslim Youth yẹn so kì ṣe gbogbo wọn ní bóyá ọpọlọ wọn ọpọlọ wọn dẹ́ẹ̀sì ṣùgbọ́n ní ọ̀jáde ṣe ara àwọn kan wà tó yẹ kí wọ́n pa wọn lógbómọ̀ṣọ́ OMC àwọn yẹn ní fáṣán o ṣé o Ògbómọ̀ṣọ́ lè ń kọ nǹkan bẹ́ẹ̀ sínú àyè ọ̀rọ̀ ọdọ tiẹ̀ o àwọn ẹni fashion o àwọn ẹni fashion o so ah, àwọn tí wọ́n kọ ìnáwó kọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tiwọn ẹ bá lọ chẹ́kì wọn ẹ bẹ̀ pé fashion tiwọn ọ̀tọ̀ ni fashion tiwọn ọ̀tọ̀ ni but àwọn tó jẹ́ ojú owó tó ní làákàyè àwọn ò ní ẹ bá ṣerú kan bẹ́ẹ̀ pẹ̀lú kábíyèsí ẹ já sáré kẹ́kọ̀ọ́ lára ọ̀rọ̀ bàbá kí a ṣe. akẹ́wà kọ́tà ló kó wẹ̀lẹ̀ ọ̀run bá kẹ́wọ̀n tó ti kú sàrànṣẹ́ fọwọ́ tapọ̀ lẹ́yìn ọlọ́mọ fàyè dààmú wa láàrin lórí Facebook lọ́tún lọ́sì tá a bá wò pé ọ̀rọ̀ tá à ń sọ ọ́nù kan ní kò jáde kò jìnnà kò sí kínní wọ sọsọkúsọ wò ó jáde bí ó jáde ó jìnnà bí ó jìnnà wàá lórí WhatsApp ọ̀rọ̀ yìí yan orin hmm. à láti Hausa ẹ lọ́rọ̀ orin láti Èkó ẹ lọ́rọ̀ orin láti Ìbàdàn ẹni orin tọ́ba tó kọ́ yàtọ̀ sígbà tí àwọn fún àwọn olórin ń gbé ọ̀rọ̀ kọ̀ọ̀kan sórí Facebook wàláì mo náà bàbúrà kí wọ́n tó tó tó bẹ̀rẹ̀ sí lo ọ̀rọ̀ lórí Facebook kí wọ́n lo ọ́díò ọ̀rọ̀ tá a bá sọ nù kẹ́ni dàwa ti mọ̀ bẹ́ẹ̀ bó bá jẹ́ pé ó rú ọ lójú pé ọ̀rọ̀ rìn kò rìn ìwọ ìwé ìwé ìwé tí ò yẹ kí n wàá mọ̀ pé wàá gba àlejò láti sọ ẹlẹ́wọ̀n àwa ní òótọ́ ọ̀rọ̀ tá a máa sọ fúnra wa wàlá tá a bá ṣì kalẹ̀ yóò máa sọ lẹ́yìn wa gùn. dájọ́ àmúdá ọ̀sẹ̀ bá ní bàbá yẹn wọ́n ní àyè lọ́kàn mi púpọ̀ àmọ́ ọlọ́run kò ṣe abá ti fẹ́ ah, kó lálùkọ́ àkẹ́rì mi alahakubar alahakubar kò bá ṣe dáadáa fún àwọn ìyàwó ìyàwó wọn tí wọ́n fi lé àtàwọn ọmọ wọn mo fẹ́ wí ọlọ́run bá ṣe dáadáa fún wọn ọlọ́run bá ṣe dáadáa fún wọn wọ́n ti máa sànú ẹrú sànú àwọn náà káàánú ò lè ṣe ju ìdára jáṣífà náà lọ lójú ayé wọn lájọ ọmọdé sí ọ ọkàn mi sọ pé tí bàbá náà bá gbé láyé wọn dáadáa dáyé wọn náà lájọ ọmọdé sí ọ lè ṣe dáàbò sí i mo jẹ́rìí wọn ìdí wọn fẹ́ẹ́ fàyàwé bí ọ̀rọ̀ mi gan ni pé àárín lórí Facebook pé wọ́n kó blọọkù lọ́jà gbó àkàn fẹ́ẹ́ máa ṣe kínní àwọn fẹ́ẹ́ máa sọ pé àwọn yóò ti kàn ní gbà tọ́ tọ́ tọ́ àti ọ̀la wa àti Rasul lè àlùkò ni wí ọ̀hún lè lámúrí mi kún ẹ̀tẹ̀lọ́lọ́ ẹ̀tẹ̀lẹ́ ànábì àtàwọn aláṣẹ ẹnu yìí ọ̀rọ̀ aláṣẹ ìlú yìí ló kún ọ̀ṣọ́ ìkọ̀ọ̀bá ni ẹlẹ́ẹ̀kejì ni pé tí wọ́n fẹ́ ṣe yẹn á wàá wò ṣé ó fẹ́ disfigure mọ́sídásí ni àbí yóò tún beautify mọ́sídásí yẹn bí ká pé wọ́n ṣe ṣọ́ọ̀bù síbi tí wọ́n ń já kọ́ńtínà sí yẹn ṣé yóò mú ọjà gbó fáìn sí ni because ọjà gbó mọ́sídásí dé bá ọjà yẹn níbẹ̀ á gbọ́ tẹ̀lé náà bàbá wa á gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà náà lóyè pé ọjà ti dùn rẹ̀ jẹ́jẹ́ mọ́sálásí lọ́wọ́ á ọjà níbẹ̀ kì í ṣe pé wọ́n kó ọjà lọ bá mọ́sálásí ní ibi tó wà ṣé àbá ni ẹ wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sẹ́gbẹ̀ẹ́ mọ́tà ṣé ìgbà tí wọn ò tí ì sí ṣọ́ọ̀bù síbẹ̀ ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run àwọn ọmọkùnrin ṣọ́ tá a pèrè alọ́dọ̀ tẹ̀jà gidigidi àgán ẹ bẹ̀rù bá ìyá ẹlòmíì ò rówó ẹran síbẹ̀ ẹ kò rí owó ra bísíkẹ́ tó jẹ bá tẹ́sí àtàndù kan dùn ẹni pé kankan bẹ̀rẹ̀ yìí ẹ abánidá ìbánitàn abánitàn ìbánidébẹ̀ lọ. ẹ dùn pé mo kò wí kan náà nígbà tí mo post right of ẹgbàá tẹ́mi náà bá right of yẹn ah wọ́n ní àtàrí ọmọ kékeré gba ìkó wàláì tí ó tẹ̀yẹ̀ jáde nìkan la gbogbo alákùnmọ́ bọ́lọ̀ ń ti ṣe bílẹ̀sì kẹkalẹ̀ gbogbo alámọ́ bí nǹkan ti rí wọ́n bá ní pé ká gbé nǹkan ìyẹ̀wò gangan fúnra wa nù làákàyè tí wàá gangan ẹ dàpọ̀ ṣé nǹkan yìí ṣé yóò bí wọ́n ní fáyì mọ́sálásí àbí ló ń sọ mọ́sáàsì because ibi tí àfa ẹ̀kọ́ lọ bá mi gbọ́dọ̀ bá mi náà wà tó wà wàláyà àfa ìwọ̀n àfẹ́ kí n la òkú rárá wọn àfẹ́ kí n la òkú torí pé wọ́n ti wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ní kébì ní ọ̀rọ̀ ọ̀dà kí èèyàn má jáde kó jẹ́ lọ́kàjà pé wọ́n gbọ́dọ̀ ìjọ kọ̀kínì lọ́kàjà pìọ̀ ni wọ́n o wọ́n àríran níta o àwọn díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n já àwọn díẹ̀ díẹ̀ tán jáde náà tán bá ti sọ fún wọn pé wọ́n ṣẹlẹ̀ bí kan náà ní í ṣẹlẹ̀ ẹ mọ̀kùnrin tí ẹ mọ̀ ẹ̀ka tẹ̀ tí ì lọ bò mí ẹ wá sí mọ́sáàsì ọjà bámbàdàn bí mọ́sáàsì ìbàdàn bí ẹ sá mọ̀ bí ìmáàmù bàdàn sí jẹ́ gbogbo àwọn ìmáàmù ṣì bù ẹ wá sí mọ́sáàsì ìbàdàn bí kẹ wá wo àrà ẹ wá sí mọ́sáàsì ìbàdàn bí kẹ wá wo àrà kẹ wo ṣọ́ọ̀bù tán tò káàkiri ẹ bá tẹ̀ tí níbẹ̀ bá ti ọkọ̀ wọ jabalẹ̀ tí máa rí ṣọ́ọ̀bù yẹn tí wọ́n tó lọ rẹpẹtẹ tó fi kan sáṣí lára ni kódà táyé bá gbà níbi ẹbí ẹgbẹ́ sáṣí tó tún lọ sọ́nà sálẹ̀ ẹ tún rí tí wọ́n tún tó ṣọ́ọ̀bù mọ́ lọ rẹpẹtẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi kankan pákó bíi kankan kankan ni ó ní wọ́n ṣe síbẹ̀ wọ́n wó gbẹ wọ́n sọ di ṣọ́ọ̀bù gidi ẹ jáde ẹ ṣe kántákántá òun náà nàá sọ pé ìyẹn lomi òrùwó ra bẹ́sikẹ́ bẹ́sikẹ́ lásán kò ríra sínú oúnjẹ rẹ̀ pé kò sí ẹ̀jẹ̀ ẹ ti rẹ tágbára kù síbi kan lọ́dọ̀ ẹ ti rẹ tí o náà bí o tó tọ́jú ẹ̀mí kan pamọ́ sínú ilé àìsàn kọ́ ọmọ kékeré mọ̀ dẹ̀tẹ̀ o bá ti lè bá lè dánú gbogbo ṣùgbọ́n àmọ́ gbogbo ẹni tó bá ti tó bá tó stage kan wà láàbò ìṣẹ̀ wà ó sọ pé àwọn ọmọ rẹ iṣẹ́ ara rẹ. lọ́rọ̀ ayé ayé ọba ń ti ẹ̀ mọ̀ tìra yín wàláhì ìlàsí wọ́n padà lọ́wọ́ kan wọ́n làwọn ọ̀rẹ́ yín sẹ́ ṣé mo mẹ́rin tí mo bẹ̀rẹ̀ tí mo ní kó sọ nǹkan gbogbo tẹ́ ẹ̀ ń kọ̀kọ́ kọ lórí Facebook ẹ̀yin àtọ́wá fẹ́ fa ẹ fẹ́ mú nǹkan lẹ̀ ẹ fẹ́ ṣe kíní kan wàláì wo tí wọ́n bí pé sáwọn ara yín ẹ jẹ́ àrònú ìtí ẹ fẹ́ ṣì yẹn nísìn sọ ẹ kínú yóò máa bàjẹ́ ìdàbọ̀ ẹ kínú yóò máa dùn ṣé wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀bù yẹn tán wọ́n ó differentiate ẹ pé ẹ mùsùlùmí ló gbá ni àbí Christian ibi gbogbo alọ́mọ̀gbọ́n ṣọ́ ìtẹ̀síwájú ẹ̀rọ náà bà mí lára bàbá kábíyèsí bàbá Gandhi Afolabi, ọmọgẹ́gẹ́ bàbá àlùbáríkà ọba olóríire láìra ìlàlá ẹ̀rọ náà bà mí lára wọn jọyìn àwọn àlejò kan wá sínú ààfin àwọn aráàlú èbó ni wọn wá lọ tán àwa gbọ́ information láti náà fi pé ah ẹni wá sọ pé ah òun ò mọ̀ tí ìrírò ọba yìí rí o mo ní kí ló dé mo dó síwájú ààfin lájọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn wọn ni wà lé àwọn àlejò tó wá sọ́dọ̀ bàbá nísìn wọn ń bi kábíyèsí léèrè pé kí n lè fẹ́ ká ṣe fún yín wọ́n ní kábíyèsí wọn sọ pé hmm, mi ò nídìí ẹni tì lọ́dọ̀ yìí ìlú wáyé fẹ́ kẹ́ ká jọ tún ṣe wọ́n láwọn ẹni wọn sọ pé ẹ fọ̀rọ̀ lúlẹ̀ àti gbọ́ á ṣe nǹkan sínú ìlú ẹni tó ṣẹlẹ̀ pé ẹ̀yin gangan kí lẹ fẹ́ ká ṣe fẹ́ ẹ̀yin gangan wọ́n ní bàbá ní kí o kánú bá fẹ́ ṣe fún mi ni pé mo fẹ́ kẹ́ dá lè sílẹ̀ nínú ìlú yìí káwọn máa jẹ nírọ̀rùn wọ́n máa mu bá bí ẹ lè kẹta pé ìtẹ́ ẹ̀sọ́ lákọ̀ọ́kọ́ náà lè sọ yẹn sà kábíyèsí kí ni tẹ́ ẹ tún fẹ́ ká ṣe fún yín ẹ̀yin gángan gẹ́gẹ́ bí ọba wọn kábíyèsí wa nínú nùnù ẹ fọ̀rọ̀ tèmi lẹ̀ ìlú mi ni ẹ tó ṣe ìlú tẹ́ ọ jẹ́ ti yín tó jẹ́ tèmi náà òun ni mo fẹ́ kẹ́ ẹ gbárùkù tì ìlú yẹn ni káwọn ọmọ ìlú yóò gòkè tẹ́ ẹ bá ti ṣe yẹn èmi náà lẹ́ ṣoore fún ẹ gbọ́ yé ẹ gbọ́ ọ̀rọ̀ mi yẹn yé bàbá yẹn ò sọ yí kábíyèsí ò pé mm, mọ́tò kan wà tí wọ́n ń tà ní three hundred and kìnnìkan million tí Ọ̀ọ̀ni ọ̀fùnfẹ́ ń lorú ẹ̀ wọ́n sọ pé mọ́tò kan wà tí ọba Lamido Sanusi ti ń lorú ẹ̀ Kánò wọn ò ní kí wọ́n bá wọn rárú ẹ̀ wọn ò láǹfẹ́ gunrú mọ́tò kan tó jẹ́ open roof tó bá lọ́rin ní tó. tí mo fẹ́ kí àfarabalẹ̀ ká gbọ́ illustration dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀tanú ti ń bẹ́nu wa kò jẹ́ ká lè bring out to in tí wọ́n ń pè ní òdò kò jẹ́ ká lè ríran rí tán pè lódodo torí pé a fẹ́ bínú a fẹ́ bínú ọba kò jẹ́ ká mọ adùn tí ń bẹ lára kábíyèsí torí pé inú wa ò dùn wípé ọba ò sọ̀pọ́tì irọ́ kò jẹ́ ká mọ̀ wípé oríire ni kábíyèsí ọba Ghandi jẹ́ fún Alógbòmọ̀ṣọ́. afọwọ́dá sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí wàláì ó fi ọlọ́run fúnra wọn yìí wọn ọ̀rọ̀ ọ sọ ntójú wọn bá tó ni wọn wì èyí tí wọ́n sì sọ yìí kì í ṣe pé ẹnu ni wọ́n nìkan láti gbọ́ ẹ ti rí inú ṣe kábíyèsí wípé kábíyèsí ṣetán láti gbé ìlú Ògbómọ̀ṣọ́ sí òkè kábíyèsí ṣetán láti jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó mọ káyé mọ wò lókèlókè sẹ́ni tó bá wà nù ìlú pẹ̀lú bẹ́ẹ̀ bá ṣe ṣèlú ni ó dìpẹ́ndì o gbogbo yìí tẹ́rí tán kọ́rẹ́tọ̀ káàkiri ọmọ aláàfin àná ó ti kan kínní o ó ti gbé kínní síwájú àwọn amòfin o ó sọ pé àwọn fẹ́ pé kí Ògbómọ̀ṣọ́ kó wà lọ́ńdà Ọ̀yọ́ ẹ mọ tara yín in tó bá ń bẹ lábẹ́ in tí máa ń bẹ nù ló ni wọ́n wà yín inspect wò pé ṣé ìlú yìí só gbé kápítà tó tó àbí kò gbé só gbé àbí gbé ẹrù tá a fẹ́ dì lórí ọ̀yọ́ yìí ṣé ọ̀yọ́ ní nkankan ó ní nkankan tá a lè tọ́ka sí náà pé ah nkan yìí tàbá débẹ̀ yẹ ó ṣe tọ́ka sí tó tó tó gbọ́mọ̀ṣọ́ ẹ jẹ́ jorunú sí kábíyèsí lè ń gbèjì láti transform Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ gbé Ògbómọ̀ṣọ́ sí ààyè tí ẹ respect láti já sí pé Ògbómọ̀ṣọ́ ò lè ní ipò tí ẹ̀yin gan ò tẹ̀yin gan ò gbọ́rú ẹ̀ rí ṣé tírú nǹkan yẹn tá bá gbé Ọ̀yọ́ sí ọ̀ndà Ògbómọ̀ṣọ́ ẹ wo orú orin ńláńláńláńláńlá tí ó padà jáde l'Ógbómọ̀ṣọ́ ẹ wo báwọn ọmọ Ògbómọ̀ṣọ́ padà ṣe máa rí ẹ wo bí irú Ògbómọ̀ṣọ́ gan fúnra ẹ̀ kó ṣe rí ọ̀nìzọ́nù àwọn àjókòó bí à ń ṣe àjókòó bí à ń bínú ẹ ẹ yẹsẹ àwọn ọmọ àwọn alásàdé yìí ń dè play ẹ kà ń play ẹ kà ń ṣe lásán ẹ yóò ṣe ẹ ronú ẹ ronú ọjọ́ ẹ ronú fújọ ọba àmọ́ kábíyèsí ò gbogbo wọṣọ ìyàwó wọn ò gbogbo mọṣọ lẹ́yìn tán bákà wálé wọ́n ti ní stay song tipẹ́tipẹ́ báwo yẹn ṣe wáyé nísìn wọ́n lè gba gbogbo nǹkan káláwọn ọba jẹgúdújẹrá ni tí wọ́n fẹ́ tẹ̀síwájú táwọn kan sọ pé wọ́n gbọ́dọ̀ máa ṣe nǹkan tó dáa tó dáa ok kálẹ àwọn ọba míì ni wọ́n gba gbogbo ẹsàpò ní ẹka mọrí bí ọlá yẹn ń dún lẹnu létí wọn ẹ àmọ́ òpé bó ló ṣe ń dún kò sí tó kàn gbọlọmọlú wọn kò sí tó kàn gbọlọmọlú wọn wọ́n dẹ̀ wá wò pé ìtafẹ́ ah, dálẹ̀ yìí o àní ẹ mọ̀ dálẹ̀ ṣùgbọ́n ẹ dákun ẹjọ́ ẹ jẹ́ kó jẹ́ bẹ́nẹ́fìtì ìlú mi ẹ wo tànàbí náà kéékèèké ẹ wo ẹkú tànàbí sunsunsun nígbà tànàbí là nàbí ń pariwo wúmọ àti wúmọ àti àwọn àjọ mi ni àwọn àjọ mi ni bẹ́ẹ̀ kábíyèsí tàbá rí olórí tó bá fẹ́ràn ọmọ ìlú ẹ̀ ó yẹ ká mọ̀ pé orí ọlọ́ọ̀ ni lórí ilẹ̀ ó yẹ ká mọ̀ pé àánú ọlọ́ọ̀ ni lórí ilẹ̀ kí ló ní táwọn ọwọ́ wàhálà sí kúlẹ̀ tá a mọ̀ fẹ́ máa dà á láàmú kúlẹ̀ tá a fẹ́ máa tọ́ ọ̀bọ̀ lẹ́nu kúlẹ̀ tá a kó lóko ọba lé a lórí. ọlọ́run o dákun jẹ́ kẹ́mi kábíyèsí ó kún fún wa o jẹ́ ká rí ọba pẹ́ o jẹ́ ká rí ọba pẹ́ o jẹ́ ká rí ọba pẹ́ o gbogbo ẹnikẹ́ni tí bá ń gbèrò àti mú ọba wálé ọlọ́run dákun àwọn ní kó sọ di bàtà kọ́ba ọmọ ẹ̀tẹ̀ kiri kán má kú kán má rùn bọ̀ kán má jẹ́ kankan mọ́ lórílẹ̀. Ah, ah. tabaníkà kakuléètì ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ tí ẹ̀ bá súnmọ́ àkántàǹtì kábíyèsí àbáwọn tí ó já sí pé wọ́n jọ ń gbé nǹkan jáde tán ń gbó jáde tán ń gbó wọlé nínú ààfin kábíyèsí lónìí ẹ ti ẹ̀ fojú òye wo a lot of nǹkan tó ń ṣe látijọ́ tí wọ́n ti yan ọba yìí gẹ́gẹ́ bí olórí yàtọ̀ sẹ́ni tí ó máa dẹnu pé i spent more than seventy million just like bíi pé ó kún jáde nínú pọ́kẹ́tì ẹ̀ ó wò lè mọ̀ kékeré jáde àfi tí ẹ bá ṣe ń gba báárà fúnra yín àwọn eléyìí ẹsẹ̀ ti ń gba bára wọn ò náwó àpò wọn wọ́n lẹ̀ tó pa àwọn èèyàn wá pé wá ṣe dáadáa ẹ wo kúrò lórí ìdòjà rẹ̀ ká sọkúsọ káàkiri ẹ lówó náà lọ́wọ́ ẹsẹ̀ máa gbà káàkiri kejì máa ẹni dání ọ̀pọ̀ dáàtì náà tún máa ti kaba kó mẹ́ ẹ àfiwọ́ ẹni tó mú jáde ti ná fún rẹ̀ kò kò rọrùn náà. báyìí láyìí láyìí lọ́la n ò béèrè wé wọ́n sọ pé àní tí mo fẹ́ ní ìlú mi ìlú mi ìlú mi ni wọ́n fẹ́ ló jẹ lógún ṣé ẹ wá mọ̀ bóyá ara àwọn yẹn náà wọ́n fẹ́ parapọ̀ bẹ̀rẹ̀ sí kọ́ bí ṣọ́ọ̀bù ṣé tí wọ́n bá sí ọjà àgbo yẹn ṣé yóò beautify ibẹ̀ yẹn ni àbí yóò disregard ibẹ̀ instead bí kọ́ńténà ṣe wà káàkiri lẹ́gbẹ̀gbẹ̀ mosque yẹn yóò dùn mí tó bá táwọn ọ̀dọ́ bá fẹ́ mi ẹ dákun ẹ̀yìn àwọn tẹ́ bá fẹ́ sẹ̀dẹ̀ àsìkò tí wọn ò sùn tó rùn òkun wọn kájọ gbé sínú làákàyè ẹ jẹ́ àjọ gbọ́ níbẹ̀ yẹn lọ́jà gbọ́n sí láti ọwọ́ wájú báyìí wọ́n ó to ewédú irú ẹja gbígbẹ ọ̀gẹ̀dẹ̀ gbogbo ẹ̀ níwájú mọ́sálásí tẹ́ bá ti wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí gbà tẹ́fẹ́ máa lọ sọ́nà táwọn ibẹ̀ yẹn kọ̀ńténà jágánjágán àwọn haúsá tó ti wọn àwọn yorùbá tó ti wọn àwọn ìyá wa ti ń ta rúta yọ̀tẹ́pó wọ́n to kọ̀ńténà síbẹ̀ kanlẹ̀ gbọ̀n nínú bó ti wà yẹn àti kí wọ́n wá ya plan rẹ̀ kí wọ́n wá ṣe ní three story building kọ́ face me and face you kó wọ́n kọjú ẹ̀ síra wọn kó jẹ́ shopping complex tó ẹgbẹ́ tẹ bá ti wọ bẹ́ẹ̀ báyìí àwọn ẹlẹ́wà wọ́n wà bẹ́ẹ̀ àwọn rice wọ́n wà bẹ́ẹ̀ àwọn eh, aláta oníkèké ká gbọ́ gba ṣọ́ọ̀bù yẹn tó jẹ́ three story tí wọ́n á gbé kalẹ̀ síbẹ̀ yẹn ṣé Ògbómọ̀ṣọ́ fàyìn sí ni àbí yóò yóò tún yóò disfigure rẹ̀ ṣé yóò beautify bẹ́ẹ̀ ni àbí yóò disfigure rẹ̀ ẹ jẹ́ àjọ wò ó tẹ́ bá ń dòdò pé kí wọ́n mọ̀ kọ́ wọ́n ṣé báwọn kọ́ńtínà ṣe wà ń bẹ̀ yẹn ṣé tẹ́ bá ní ṣọ́ọ̀bù olè wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sáàsì ṣé ṣọ́ọ̀bù kọ́ làwọn ètò wà ń bẹ̀ yẹn ẹ má rí orí adé fín ẹ má ẹ má kọlù bínú ọlọ́run lára wọn ẹ jẹ́ ronú fa àwọn táwa náà kàn ní àwọn àbúrò yín tó wà níbi tí wọ́n tẹ̀lé kínní. ẹ mọ̀ wípé ah, mi ò bá àwọn Yorùbá má ṣe lo òwe yìí nígbà míì wà tó já sí pé tá a bá gbìyànjú ká jẹ́ kí òfin ó gbé ọmọ ìyá ẹni tá tá a bá jẹ́ kí òfin ó gbé ọmọ ìyá ẹni ọmọ bàbá ẹni ò ní kọ́gbọ́n gbogbo tẹ́ ẹ̀ sún kábíyèsí lọ yìí àwa ṣàpè gbogbo àwọn ìjọba tí wọ́n wọlé bàbá wa his excellency Ṣèyí Mákindé bàtà ọkọ̀ wọ Ìbàdàn ojú wọn tutù wọn bá àwọn ìbàdàn fẹgbẹkẹgbẹ wọn bá wọn sọ̀rọ̀ pé àwọn náà náà tì tẹka fún mi tá a jọ wọlé wọn padà rí pé ìbàdàn fẹ́ ba ìlú jẹ́ máwọn lórí wọn padà padà sí ọ̀rọ̀ bàbá Jímọ̀bí pé ẹni tí ó darí ìbàdàn ó le jù ẹni tí ó darí Ọ̀yọ́ state ó kàn mú ẹni tí ó darí Ọ̀yọ́ state kò gbọ́dọ̀ ojú ò gbọ́dọ̀ tutù dú wọn á fi lọkulọ lọ. Ah lọ́nà ṣe mákindé wá wò pé jẹ́ kí n jẹ́ǹjì ọwọ́ kì í ṣe pé mo kì í ṣe pé àní tí ó gbóná lọ́wọ́ ó lámọ́ fi sọ wípé àwọn ni ọlọ́run ìpín méjì lọ́lọ́run gbé fún wọn. àwọn àṣeṣe kan wà tí a sì mọ́ fíwọn ẹ̀pẹ́ ni ọlọ́run nìyàn gẹ́gẹ́ bọ́lọ́run ti ń ṣe fún kábíyèsí ọba Ghandi. àwọn àṣeṣe wo ni o rí pé kéèyàn ò jẹ́ni tí ó nífẹ̀ẹ́ lú ẹ̀ àwọn ọmọ yẹn kéèyàn ò jẹ́ni tó yá sí pé ó mọ fẹ́ ṣàánú ọmọlàkejì ẹ̀ kíyàn ò jẹun tó já sí pé kó ṣàfẹ́ kí gbogbo àwọn èèyàn ṣáà kan gá lówó ó ní gbogbo àwọn àwọn agenda tí wọ́n ní twenty five years agenda táwọn kan sọ pé ìgòrò òru kìíní kan gun ó bẹ́ẹ̀ lulẹ̀ la ilaha illallah muhammadu rasulullah tírú rẹ̀ bá fọ́ àwọn àǹfààní tí ń wọlé gbogbo àwọn oríṣiríṣi kan tó ń ṣe bóun ni ó ṣe máa tẹ̀síwájú irọ́ iṣẹ́ ọlọ́ọ̀ni kábíyèsí ẹnìkan ò léwo ẹnìkan ò léwo so a gbọ́dọ̀ jẹ́ kí orí wa ó pé ká mọ nǹkan tí a bá ń ṣe ká mọ sùn kábíyèsí débi wípé wọn ó padà chéǹjì methodology tí wọn ṣe ń bá wa lò gẹ́gẹ́ bí wípé bàbá sọmọ kó di wípé wọn ò pé a ṣe ń ta afẹ́ ṣe ẹ bá ní ká mọ̀ ṣe a wà jẹ́ kó mọ̀ mọ̀ wípé ẹnu àṣẹ ọba ó mú jẹ abẹ́fẹ́lẹ́ lọ àṣẹ ó mú ju afẹ́fẹ́ lọ bí ẹ̀ kọlù yóò gé lọ́wọ́ tó bá sì gé ó lè mọ jìnnà mọ tí tí yóò sàn fìdé so a gbọ́dọ̀ mọ tá a bá ṣe a gbọ́dọ̀ mọ try láti mọ comfort ara wa a gbọ́dọ̀ mọ fi gbogbo kàkà mọ sọpá a fẹ́ mọ fi create atrocities a fẹ́ mọ fi create jàgídíjàgan a gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ tẹ́ tẹ̀lé irọ́ tẹ́ fòdodo lẹ̀ ẹ sọ wọn ẹ jẹ́ kí wọ́n gbọ́ àwọn ọ́díò ẹ ẹ náà bá gbọ́ tá a bá ń sọ yìí bẹ́ẹ̀ lè sẹ́dẹ̀ sí wọn ẹ bá wọn sọ tí ń sọ òjé jò tọrọ ẹ bá wọn sọ àìlájú àìjáde ni ẹ kì í sí mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ kì í sí ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ẹ máa tanra yín ẹ lọ Mẹ́kà ẹ lọ Mọ̀dínà gbàtẹ́ ẹ jáde gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àwọn ọmọ yẹn kífíríjìá ni wọ́n kífíríjìá ẹ láti mọ dáwọ́sán pé bẹ́ẹ̀ ẹ jánu kankan kò jáde rí tó bá wẹ̀ sọ́tún wẹ̀ sósì yọmọ wúra ẹ̀ bí ìwà pọ̀ ní champion ẹ jù sókun yọmọ tó wọn pé ah inú gẹ́gẹ́ tí wọ́n wá jù sí láti kéé náà tí wíwọ́ yìí yòrò ń dolójú kan náà yóò máa wí ah ibi abára wa ibi ibi abáyédè ah ibi abátẹ̀ yóò gbà títẹ̀ ẹ jánu kan. aláì ó gbé epo àṣekà sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ̀rọ̀ dé aláwàgbà ẹni tí yóò dókòwà bẹ́ẹ̀ nìkan rí yóò ní kó soko tó dàbí ti àbọ̀ òun ẹ bá dọ̀pọ̀ bàbá mi ọmọ ṣeéṣe lẹ pé ni a ní su alọ́sàn ṣùgbọ́n tá a bá gbèrú rẹ̀ dé Ọbásanjọ́ farm yóò wà wò ọ̀yọ́ àdètè lẹ pé ṣé àwọn ẹranko ogbó náà lẹ́tún dáná fún lẹ́tàn ẹ̀sì fún yìí ṣé àwọn ọ̀sán lẹ́ pákéjì báyìí àwọn nǹkan yín ló jáde báyìí yóò àdètè lẹ́ra yìí òun náà sọ pé ẹja kékeré ọmọ ẹja náà jù sínú kọ̀ǹga bárí kò sí báyìí ò ṣe rú tábà jù sínú alágbálúgbú omi ẹ̀rú ọmọ bá a ẹ̀hẹ́n ṣé báyìí ṣe ti kú síbi kan ah Allahu Akbar bíyàn bá jáde lé nǹkan ṣayé ẹ̀ bíyàn bá jẹ́ local champion wàláhì nǹkan mu mo bá àwọn àbá kan polówó ní táìmù gbà kan àwọn àbá yẹn kọ́lọ́hún bá aṣàdínkù dáadáa wọn kọ́lọ́hún ó jẹ́ kọ́lá wọn tẹ̀síwájú orí ọlọ́lá ni wọ́n olówó ni wọ́n olóyè ńlá ni wọ́n nílùú Ìbàdàn kódà ọba ni wọ́n àwọn náà tí wọ́n gba àwọn ọba adé tí wọ́n gbà nísìn ọba ni wọ́n. bàbá yìí wá ní bàbá yìí tá máa lo six months Nàìjíríà wọ́n lo six months l'Amẹ́ríkà wọ́n yẹ máa ṣe nìyẹn kò wá síbi tí wọ́n fẹ́ nílé sí ní gbogbo Nàìjíríà bí tí wọ́n fẹ́ ní properties ìtọ́jú àwọn tó ta properties ni ó wá gbé mi lọ tàbá fẹ́ lọ ṣe mítìn a lè ṣe mítìn a lè pè mí pé olóyèrè o máa bọ̀ ní ní lẹ́kì oṣù kan láti fi ṣe mítìn nínú oṣù kan yẹn dẹ̀rẹ̀ gbogbo jáde wá nu ẹ́stéètì wọn nu lẹ́kì náà láwà èrò pé ayé táwọn èèyàn ń lò ń bẹ̀ yẹn èrò báwo lórú ẹ̀ nínú nàìjíríà tá à ń lo ni wàláì bò ní ayé táwọn èèyàn jẹ́ ń bẹ̀ yẹn wọ́n ṣe lọ́dọ̀ wọn sí i iná ò kì í lọ gbogbo ẹ̀ wọ́n ti power everything solar àti tv ni o kò sẹ́ni tó débẹ̀ láyé tí ò ní connect fóònù ẹ̀ kò sí bóyá fẹ́ ṣe netflix gbé everything gbogbo kan orí brazil náà ti ń wò no network failure eh, àwọn kíná gbogbo ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ tó bá wà ń kọ́ yàrá kan ó gba rúmà pálọ̀ sef tani àwa la gbalẹ̀ fúláàtì báyìí tó bá dé ibi táwọn ọmọ èèyàn lálá tí wọ́n ṣayé lẹ́kọ̀ọ́ táwọn ọmọ bákàrà fẹ́ ṣe fakíṣàn dé ẹnẹ́jà táwọn bákàrà wálé báyìí gbogbo tí èèyàn mọ́ fi ń parí ayé èèyàn pátá ṣe tí ò sínú lẹ́kì. ká yẹ pé àwa lọ ṣe mítìn a lọ sí Barrier Island àbá lọ sí gbogbo àwọn hòtẹ́ẹ̀lì ńláńlá kan tó já sí pé àwọn tó mọ̀ bá pàdé bẹ́ àwọn èèyàn tí ó mọ̀ pé ah ọlọ́run ṣàwọn ilé ìléyàn ló ayé tí ọpọlọ tiẹ̀ gan ó pè pé wọ́n gan gbọ́dọ̀ ronú pé bóòlù ṣe fẹ́ move forward tó tẹ̀ pamọ́ ṣe ara rẹ̀ tó gbé ìbùkún ọlọ́ọ̀ni mú nílẹ̀ láì fi làálàá kún ọ̀kan wà jókòó sábẹ́ ilé ó jókòó sábẹ́ ilé ó rẹ̀ ni tí jáde ọba kandi tó ọba kandi tó ti jáde tó ríta tó sówò tó ní tọ́lọ́run ṣàánú ẹ̀ tí ìṣọ̀lẹ̀ ẹ̀ pè pásọ̀ ọlọ́run dẹ̀ ṣàánú ẹ̀ ó ní investment káàkiri investment báàgùn wọ́n pè káàkiri ni wọn ò pé gbogbo tí mò ń rí ń ta yìí jẹ́ kí n wá fi transform nù lé jẹ́ kí n sọ Ògbómọ̀ṣọ́ di small London kí n sọ di small America àwọn kan wà ní àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tán wà lamẹ́ríkà tán wà London bẹ́ẹ̀ ní síte pé àwọn náà fapájá ń papagandi ẹ̀ bínú kù ni orí gbogbo yìí ti dàrú tẹ́ ń bínú pé irú tẹ́tí ń ṣe ń pè pé ọ̀pọ̀lọpọ̀ yóò ní máìndì pé ẹ fẹ́ wálé ẹ ní mẹ́rin pé fẹ́ ṣe nǹkan lé ẹ̀dẹ̀ rẹ ni tó fi máa ṣe dáadáa ní tẹ́ pé iná ó dé lùlù yẹ lè mọ sọ pé á ah, ìlú mi nìyẹn ẹ̀pẹ́ tí ilẹ̀ ní bá da ọdún náà tí ìkàbá fẹ́ da báyìí náà bó ti ọkọ mọ rí nu àwọn kò mọ bínú àwọn kò mọ dẹnu nígbà tí gbogbo ẹ̀ bá da tán owó ní máa ń jẹ́ pé mo mọ̀ ọ́ rí òṣì ní máa ń jẹ́ pé tá a mọ bàbá alákùbà bẹ́ẹ̀ rí bí lòpọ̀ mọ́ṣọ́ bá bàjẹ́ nísìnyí àìmọye ẹni tí ó dènà ìlú ẹ̀ ó lù ní òní fẹ́ kó tù tọ́ba sọ ma pé olórí ọ̀rọ̀ rẹ ń pọ̀ ọ̀rọ̀ rẹ wo ló ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀ tí ì gbọ́ kankan èyí tí èèyàn máa ń gbọ́ tètè máa fi ń ya dàálẹ̀ ẹ̀ pọ̀. gàgà kò jáde kò jáde sí ẹjù sí ọ̀sà ẹjù sínú odò wọta kọ́kọ́ lọ pàdé àwọn ẹja tí máa gbé ẹja mi láàyè tí wọ́n mi tí wọ́n tó máa wá tí wọ́n jẹ kó wíyà kẹ́ ẹ́ láàrin jẹ báyìí odidi ẹja tí gbé rẹ̀ ní ìkànnù gàgà wọ́n ti gbé mi ìwà àwọn òbí ní yó ẹ lọ mọ́kà báyìí láìla ìlànà àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ gbogbo ẹ̀ báyìí ara ara láìla ẹ máa wo intercontinental gbogbo ẹ̀ làwọn abẹ́rù bàbá nìkiri wọn mú adébẹ̀ gbogbo àwọn bàbá federal wọn ti júwèé gbogbo ẹ̀ fún akátókùn lé bàbá mufti ni alájọ alikazimi ni gbogbo ẹ̀ wọn ti júwèé fún àgbẹ̀ àdébádé kínní bàbá olújídé tájọ lè tá lọ yìí wọn sọ pé ah intercontinental yẹn gbogbo hòtẹ́ẹ̀lì gbogbo ẹ̀ nínú haram lẹ́sọ̀ ni hòtẹ́ẹ̀lì arago tí wọ́n ń pè ní hòtẹ́ẹ̀lì arago tí wọ́n ní arabi dé síjọ́ náà ebi inú kaaba lọ́wọ́ nínú àwọn hòtẹ́ẹ̀lì tó súnmọ́ haram tẹ́ máa wo ẹ̀ máa wo inú haram báyìí bẹ́ẹ̀ dúró tẹ́ bẹ́ẹ̀ kírun inú haram lẹ́ti kírun bẹ́ẹ̀ ni. Ah, hòtẹ́ aláago ni wọ́n fi wọ́n sí ah, àwọn kan ń pè mí from far place láti àwọn other ní overseas wọ́n ní ah wọ́n ní eh, wọ́n ṣe àkọ́ lo statement kan mo sáré correct ọ̀ fún ọ́dà ah, Ògbómọ̀ṣọ́ lóko <laughs> wọ́n ní ká gbẹ́nu wọn lọ Ògbómọ̀ṣọ́ lóko ẹni tó sọ̀rọ̀ ló lóko ẹni tó já pé àmàlà ṣáá ní jẹ́nu àlámọ̀rí ìgbésí ayé ẹ̀ tẹ́ bá gbé débi tá ti ń jẹ ṣàwámà yóò kọ́ ọmọ ṣẹnu wátawàta ẹ̀rù ọba kò sí tí ò ní máa pẹ́ ẹ bá dédé ah àwọn ẹ̀lẹ́ ń jẹ ẹ bá dín tá a jẹ ẹ wọ́n kọ ẹran sínú ẹ̀ wọ́n la kínní wọ́n táwọn káwọn kẹ̀kẹ́ báyìí sínú ẹ̀ wọ́n kọ kínní kan òun lójọ lójú ẹni tó ti jẹ́rí òun kà máa wò ná pé àṣàwámọ̀ṣẹ́ adi tó wá ń rẹjọ́ rẹjọ́ rẹjọ́ rẹjọ́ báyìí àmọye nǹkan tó tún dùn ju ṣàwámọ̀ lọ púpọ̀ tó bá jẹ àwọn tó bá gbèjà àwọn ayé kan tán gbèjà àwọn ẹ̀rù kan ó bà wọ́n kan pé ẹ̀yìn sínú ayé náà láyé tún bẹ́ẹ̀ tí ìṣe kó ń jàre jẹ́nà láti fẹ́ mi jẹ́ látàyè yìí ẹ̀rú ó bà ọ́ tòun tí ìmọ̀ ọkọ̀ jẹun máa kọ́kọ́ máa fẹ́ pààyàn bí ọmọdé ni àwọn kankan wà tó fi kò yẹ lẹ́nu àwọn àgbàlagbà kò yẹ lẹ́nu ẹni tó lọ́n ti kára kó bá ti játa kì í ṣe ń tá lè fi ṣe pé hotel àgbo ló dé sí hòtẹ́ẹ̀lì àgbo bíi ah hotel àgbo for what for wetin tó wà lẹ́mọ̀ kọjá gbogbo nǹkan yẹn lọ ẹjá máa gbọ́rọ̀ lọ jàre. so tí bá gbogbo ara hòtẹ́ẹ̀lì yẹn nísàlẹ̀ wọ́n ta jewelries wọ́n ta oúnjẹ wọ́n ta àwọn lẹ́mídùn ta ago ta jáde sílẹ̀ bàbá yín ni ẹ jẹ́ àfọwọ́ síbi tó wọ́n ń gbé o torí ìsásẹ̀mí tàwáyà sàmà wàlá tàfàràtọ̀ bìlọ̀wàháhì wọ́n ìsásẹ̀mí tàwáyà sàmà ìwọ́lá tàfàràtọ̀ bìlọ̀wàháhì. ìgbà ń hó bọ̀ ìgbà ń hó yìí yìí látàfàràtọ̀ má jáfara bilwahayi la ilaha illallah má sọ pé ọbẹ̀ wo ti ń bọ̀ nínú gbà pé ìgbà ń hó àwọn èèyàn wá ń sáré bọ̀ látọ̀nà ibi kan girigirigiri yóò wá dúró ó dúró òun wò pé kí ni ń lé wọn náà ọgọ ọgọ síra rẹ ìgbà ń hó bọ̀ ìsásẹ́mi tàwa yà sàmà tẹ́lẹ̀ pè ní. Eh, dúrédì kan níbi epo ẹ̀yìn rẹ̀ epo last page yẹn tẹ́ ẹ bá parí ẹ̀ yányá wọ́n kọ àwọn orin yẹn ráì wọ́n kọ́. ó ní láwùtá àlàmọ́ sátúlì bàá mi ní alájà dàdú fílbàárì láwùtá àlàmọ́ sátúlbà mi ní alájà láìláha ìlàlá wọ́n àti kọ́ mọ̀ ń ṣe ìmọ̀ràn mọ̀mú wa láwùjọ alámọ̀sáàtò ìbá ẹran tí a so mọ́lẹ̀ nílé olóúnjẹ láwùjọ alámọ̀ ló bá jẹ́ pé ó máa ń tẹ́ fẹ́ fi òun ṣe ni pé wọ́n fẹ́ dùn lọ́rùn ni mìíní ha níbi tí a dé mà làjà dà kò bá gbìyànjú bíi Ferrari kò bá bàbá yóò sáré ju Ferrari lọ yóò já yóò máa sá lọ ní lálálálálá ẹ̀jẹ̀ àbá ẹran tí a so mọ́ sàárọ̀ tó bá mọ̀ kíbi ẹ ti kó àwọn síbẹ̀ àwọn tí àwọn ń dúró dé àwọn tí wọ́n wà á rà àwọn tí wọ́n lọ pa àwọn ni wọ́n sì já lórí ìṣòwò wọn sá lọ ẹran nìyẹn o bẹ́ẹ̀ làwọn ẹran ti bẹ́ kára láyẹ̀yẹ̀ látàwọn àwọn ọjà àlùdẹ́yìn náà wà táwọn ẹran yẹn bá mọ tí wọ́n bẹ́ẹ̀ bá wọn sí ni ó kẹ̀lé wọ́n sọ àwọn lẹ̀ wọ́n bu ègbè ẹ̀gẹ́ bá wọn wọ́n ń gbogbo ẹ̀ bá wọn àbá tó bá jẹ́ pé wọ́n mọ̀ pé kú wọn bẹ́ẹ̀ fi pa wọn ni ẹran tó gbìyànjú yọ sáyọ̀ mọ̀ sálọ. àmọ́ lágbèwé ìkúrí ẹni tó lọ rà wọn náà yọ kọ́kọ́ fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ yóò rí a irú sáì wọlé ẹsẹ̀ fún mi yìí ẹ bàbá ẹgbẹ́ mi lélẹ̀ wọ́n kọ ọwọ́ rẹ̀ méjèèjì wọ́n so lókun yóò rí a ẹ máa ń dẹwọ́ mi lókun yìí wọ́n mú ẹsẹ̀ kánú ẹsẹ̀ yìí tó jẹ́ tókè wọ́n fi kún ọjẹ́ lókun lé bàbá mufti ni ọjọ́ alikazi mi ni gbogbo ẹ wọ́n ti ju ẹ̀mọ́ ẹ̀fẹ́ àtẹ́bàdé kínní bàbá olùjídé tájọ lè tá lọ yìí wọ́n sọ pé ah intercontinental yẹn kàwá bàbá bàbá ògùdé gbogbo ẹ̀ ṣọ́ọ̀bù ọlọ́ba yìí ni wájú rẹ̀ náà mọ́sáàsì ni gbogbo hòtẹ́ẹ̀lì gbogbo ẹ̀ nínú arab lẹ́sọ̀ ni hòtẹ́ẹ̀lì alago tí wọ́n pẹ̀lú hòtẹ́ẹ̀lì alago tí wọ́n ní arabi desi sí jọ́nà ebi inú kaaba lọ wa nínú àwọn hòtẹ́ẹ̀lì tó súnmọ́ arab tẹ́ ẹ̀ máa wo ẹ̀ máa wo inú arab báyìí bẹ́ẹ̀ dúró tẹ́ bẹ́ẹ̀ kírun inú arab lẹ́ ti kírun bẹ́ẹ̀ ni so tí wọ́n bá yọ ṣọ́ọ̀bù gbogbo ara hòtẹ́ẹ̀lì yẹn nísàlẹ̀ wọ́n ta jewelries wọ́n ta oúnjẹ wọ́n ta àwọn lẹ́mídùn wọ́n ta ago wọ́n ta ẹ jáde náà ó kí ni kí ni rẹ́dẹ̀ rẹ́dẹ̀ tẹ̀ ń bá kiri àwọn ẹ̀kọ́ ṣọ́ọ̀bù ṣe pé mọ́sájà nígbà ilé bàbá rẹ ni sílẹ̀ bàbá yín ni ẹ jẹ́ àfọwọ́ síbi tó wọ́n ń gbé o torí <laughs> ìsásẹ̀mí tàwáyà sàmà wàlá tàfàràtọ̀ bìlọ̀wàháhì wọ́n ìsásẹ̀mí tàwáyà sàmà ìwọ́lá tàfàràtọ̀ bìlọ̀wàháhì. وإذا سبي ويا سماء ولا تغرط بالوهاء ìsá sẹ̀mí tàwa àsàmá tó bá gbọ́ tẹ́ ní ìgbà ń hó bọ̀ ìgbà ń hó yìí yìí látàfàràtọ̀ má jáfara bilwahayi la ilaha illallah má sọ pé ọbẹ̀ wo ti ń bọ̀ nínú gbà pé ìgbà wo àwọn èèyàn wá ń sáré bò látọ̀nà ibì kan girigirigiri ìwọ wá dúró o dúró òwò wo pé kí ni ń lé wọn náà ọgọ ọgọ síra rẹ ìgbà wo bọ̀ ìsásẹ́mi tàwa yà sàmà dáadáa ń pè ní dúrédì kan níbi epo ẹ̀yìn rẹ̀ epo last page yẹ tẹ bá parí ẹ̀ yányá wọ́n kọ àwọn orin yẹn right wọ́n kọ́ ó ní تعلموا ستلبها مني على جدة في البرار لو تعلموا ستلبى منها لجد لا إله إلا الله وأتكم موسى إمانا مموا لو تعلموا ستلبى ẹran tí a sùn mọ́lẹ̀ nílé olóúnjẹ lọ́wọ́ tá a là mú lọ́ba jẹ́ pé ó máa ń tí a fẹ́ fi òun ṣe ni pé wọ́n fẹ́ dùn lọ́rùn ni mìíràn níbi tí àdé mà làjà dà kò bá gbìyànjú bíi Ferrari kò bá bàbá yóò sáré ju Ferrari lọ yóò já yóò máa sá lọ ní lálálálálá ẹja àbá ẹran tí wọn so mú sàárọ tó bá mọ kíbi ẹ ti kó àwọn síbẹ̀ àwọn tí wọn àwọn ń dúró dé àwọn tí wọn wà á rà àwọn tí wọn lọ pa wọn ni wọn sì já lórí tí wọn máa sá lọ ẹran nìyẹn o bẹ́ẹ̀ làwọn ẹran ti mẹ́kárà láyẹ̀yàn látàwọn àwọn ọjà àlùtẹ́yìn náà wà táwọn ẹran yẹn bá mọ tí wọ́n fẹ́ bá wọn ṣe ni ó kẹ̀rí wọn pé wọ́n sọ àwọn lẹ̀ wọ́n ń bu ègbè ẹ̀gẹ́ bá wọn wọ́n ń ṣe gbogbo ẹ̀ bá wọn àbá tó bá jẹ́ pé wọ́n mọ̀ pé kú wọn fẹ́ fi pa wọn ni ẹran gbogbo yóò sàyọ̀ mọ̀ àmọ́ lágbèwé ìkúrí ẹni tó lọ rà náà yóò rà wọn yóò fòkùn sí ọlọ́run wọn wọn tẹ̀lé lọ tó bá rí pé wọn mú un délé wọn fẹ́ gbẹ rẹ̀ lélẹ̀ yóò gbé à ah, irú sáì wọlé ẹsẹ̀ fún mi yìí ẹ bàbá gbẹ̀mí lélẹ̀ wọn kọ ọwọ́ méjèèjì wọn so lókun yóò gbé à ah, ẹ máa ń dẹ́wọ̀ mi lókun yìí wọn mú ẹsẹ̀ kán ẹsẹ̀ yìí tó jẹ́ tókè wọ́n fi kún ọjẹ́sẹ̀ mẹ́ta wọ́n yí lókun yóò gbé ah, irú eré bú wo ni wọ́n mọ̀ òun sì yí eré olókùn rèé o wọ́n á mú etí rẹ̀ wọ́n fi dì lójú à ah, eré bójúbójú alẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní abẹ́ o tó rẹ́rìn òkú rí ẹ̀ràn yẹn tẹ̀rẹ̀ pa òkú rí láwọ̀ tá a là mọ̀ tó bá jẹ́ pé ó mọ̀ pé kú lọ́bẹ̀ pa òun ni ẹ wá bẹ tí di ojú ẹ̀ náà wọ́n á mú ọbẹ̀ wọn àná ọ̀rẹ́ látẹ̀ báyìí ó di fíw yóò fi kí ni lọ́rùn mi kó tó lọ́rùn wọn já parapara fíw fíw ọmọ anábì adama ti dùn òwe ńlá ni fẹ̀nọ́ bá ní àròjinlẹ̀ tí wọ́n bá gbé Black Maria kalẹ̀ báyìí jọdọ̀ wọn fẹ́ bẹ̀rẹ̀ foundation bẹ́ẹ̀ tẹ́kọ̀ọ́ yín àwa ni yúùtì kan sórí tí wọ́n tí a gàdí máa tán tí náwó mọ́ tí wọ́n jù ọ sínú Black Maria ó di wíì lágodi àwọ̀ ẹni tó lọ béèlì rẹ̀ tẹ́ẹ̀tẹ́ ẹgbẹ́ pọ́ tàn yín ẹ mọ̀ pé àwọn òkú rí ló farabalẹ̀ tó fọrùn gbọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó mọ̀ ní tó jẹ́ pé ó nílà kà kò ní dúró bí tí wọ́n fi sí yóò ti já lóríṣo yóò ti rí bẹ́ẹ̀.

àtàwọn tá a jọ wà lè yìí ẹ jẹ́ àwọn ọmọ wọn lídìí jọjọ wa fẹ́ bẹ̀rẹ̀ foundation àwọn alágbàtà níbà wọn wọn ní àdájá fi ṣiṣẹ́ wọn lọ́bẹ̀ bẹ́ẹ̀ ní àdájá fi ṣiṣẹ́ tí wọ́n ní ọ̀bẹ tí wọ́n lókun wọ́n ti ju ọlọ́run lára bàbá kábíyèsí ọlọ́jọ́ dá gbogbo àwọn alágbàtà yẹn wọ́n gbà tẹ́ńdà alẹ́ fáwọn tó nílẹ̀ wọ́n sì wo títa ríro títa ríro làwọn akọlẹ̀ tó bá jí iná tán ni wọ́n dogi wọ́n wà tẹ́ńdà a máa ra tí wọ́n padà fi ilẹ̀ yẹn dá wọ́n á kọ́ àwọn ẹlẹ́ran lọ bẹ̀yẹn táwọn ẹlẹ́ran bá fẹ́ da ògùn sọ́rú wọ́n dàrú àmúkọ òní parẹ́ nùtà àwọn ẹlẹ́ran ò sí bẹ́ẹ̀ ọlọ́jọ́ dá gbogbo ẹlẹ́ran ògùn ọ̀ṣọ́ yìí tálẹ̀ yín mùsùlùmí tẹ̀ mọ́ sọ igbe kínní kírísítẹ̀nì bẹ́ẹ̀ náà alápàtà tó jẹ́ ẹlẹ́ran mùsùlùmí bẹ́ẹ̀ láàrin wọn ẹni tí èsè àwọn àwọn aláwo ń bẹ́ẹ̀ láàrin wọn tó jẹ́ òǹbílẹ̀ èsè tó yẹ pé mùsùlùmí tó jẹ́ èyí tí wọ́n fi àtọ mùsùlùmí bí lẹ́yìn ọmọ ìyá wa lẹ́yìn abẹ́ máa ń ṣe jẹ́gẹ́jẹ́gẹ́ sẹ́fà bẹ́ẹ̀ ṣe sí kẹ́hìn náà kọjá bẹ́ẹ̀ kí gbogbo ó ṣe yòó ẹ wo orú Ajagungbadé Plaza àti bàbá kábíyèsí lọkọ sísàlẹ̀ jẹ́ náà yẹn kọ́ wá jàre ìmọ̀ró bíbí wọn kọ́ ọ̀rọ̀ ẹ̀ sí bóò ní lóòsì báyìí tó bóò ní lóòsì báyìí tó àti bó wá ti wà pẹ̀lú gáńtà gáńtà tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ti gbé bá a ti kéré mọ̀ ya mọ̀ ìgbà táwọn ẹlẹ́ran so tí àwọn ẹlẹ́ran so tí wọ́n lu mọ́sálásí wọ́n lu ẹgbẹ̀gbẹ̀ yẹn mo fi Ọlọ́run bá tó lé ẹ̀mí mi búra àwọn àtisàríyà àwọn ọ̀rẹ́ mi ọmọ ilé òkun ìbò ni wọn mo máa ń lọ bá wọn lọ́jà lọ́jà so lọ́jà gbó àfọ adam ilé òkun ìbò ọ̀rẹ́ mi bóníhámi àfàwà ridwan mọ́là ridwan ní èkó alájà nífa nílé òkun ìbò tẹ́ǹbẹ̀ lábẹ́ríkà bíi london nísìn àjọ lọ nurudin ni bẹ́ẹ̀ ni class kan náà lájọ wa alájọ àmì kail lóde àrẹ̀mọ class kan náà lájọ wa ní nurudin kí mi tó kù ní js two tájọ wà kí n tó lọ sílẹ̀ haúsá nìyẹn lọ́dún nineteen ninety seven ìzà ibẹ̀ yẹn ẹran wọn tà ń bẹ̀ wẹ́rẹ́wẹ́ sábà di pé wọ́n tó fẹ́ kó bẹ̀yẹn sí yóò mú Ògbómọ̀ṣọ́ fáyìn sí ni àbí yóò yóò dìsígọ̀ lu wa kí ló dé tá a ronú ná ah, ọlọ́run ọlọ́run Allahumma adi kaumi fa innahum la ya'lamun gbogbo tẹ̀sí yìí àwọn ọmọ sàdúrà fún yín ni kọ́ fi yín mọ̀nà o wàláì àmọ́ o yóò padà lẹ́yìn. tọ́ ọlọ́run ò ní jó bàjẹ́ fún àfàwọ̀ àdásọ̀rọ̀ ẹ má bínú pé kíní master Mike, tí mo lè tí mo fi ń sọ̀rọ̀ tó jẹ́ direct one mo mo hàn fún ẹ̀ gbà tí mo ti lo artificial fún so ó ní mi jẹ́ kí mi tètè wojú screen pé ẹni pé mic yẹn ti off tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọn kò ṣe mike so master mike tí mò ń lò dáì tó bá ti fún ọ ni mo off so pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rọ̀ láti gbẹ́ lẹ́nu bàbá Dansoro yẹn torí pé irú eléyìí ò ṣẹlẹ̀ rí àbí ń dẹ́nu bọ́ lọ́rọ̀ ni àìmọye àwọn tí ó yá ti pẹ́ lásìkò ọba Gandhi nǹkan tó ju bá lọ ti ṣẹlẹ̀ tọ́lọ́dẹ̀ ni pé káwọn yẹn kí wọ́n fi understanding gbé understanding wọn náà fi gbé onírú ti bàbá àwọn ẹlẹ́ran tó wà látẹ̀ńdà àtẹ̀ńdà ti tẹ́lẹ̀ ní ìsà àtẹ̀ńdà ti tẹ́lẹ̀ náà ń pè kì í ṣe àtẹ̀ńdà ti sìn so wọn làwọn tó wà bí àtẹ̀ńdà ti tẹ́lẹ̀ wọ́n pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ àìmọye ṣe awuyewuye ṣùgbọ́n nígbà tí kábíyèsí débẹ̀ pé ẹ̀dá kan ìjọ ilẹ̀ ẹja fílẹ̀ fáwọn tó ní wọ́n dẹ̀ kó mi wọ̀rọ̀wọ́ wọ́n lọ síbi tí kábíyèsí fáwọn ní tí wọ́n ń pè ní obedient nìyẹn wọ́n ò bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ aláṣẹ wọn ò bí ọ̀tọ́rì ìgbà tán ti gbé lọ sọ́dọ̀ ọ̀tọ́rìtì bọ̀ kí á ní tiwa láti wá máa ta ọ̀tọ́rìtì láyà kí nǹkan máa kọ sínú comment section pé ẹ̀sán kábíyèsí kò lọ sẹ́tù pẹ̀lú àwọn mùsùlùmí àwọn mùsùlùmí wò sáwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yọ àwọn mùsùlùmí alábòsí náà ni wọ́n lọ sẹ́tù pẹ̀lú ẹ kí ni kábíyèsí fi ṣẹ̀wọ̀n ẹ ṣe ẹ̀sùn síngú ẹ̀ṣẹ̀ tí kábíyèsí fi ṣẹ̀wọ̀n mùsùlùmí káwọn náà mọ bá wọn pẹ̀lú ọ̀bọ̀ jáwé àbíká àbíká mọ tẹ̀lé àwọn mùsùlùmí yẹn kí wọ́n bá wọn ṣe kí wọ́n bá wọn ṣàbòsí kábíyèsí ò sí ibi àbòsí wọ́n sì sọ láti ilẹ̀ pé ìdájọ́ òdodo àwọn bá dúró àwọn ò ní ṣe àwọn ò ní ṣègbè káwọn afàbòsí ló gbèsè ayá wọn ọjọ́ mélòó kù tá ló láyé kí ni wọ́n fẹ́ tí ọlọ́run ti ṣe fún wọn ṣé torí owó tẹ̀yìn mùsùlùmí gbé fún àbí torí àdàtọ̀ wọn ṣe fún wọn àdúrà tẹ̀yìn gan ṣe ṣe sínú ìlú gan tí ó gbà abẹ́rẹ́ àbẹ́rẹ́ òpó gbà ní abẹ́rẹ́ òpó gbà láàmú ni gbogbo kò sí ta ní pé kẹ́ ẹ bẹ̀rẹ̀ lórí tí tá a ráṣì yọrí gi lọ́dọ̀ yìí àfàwọn tí ẹ̀ ń pẹ́ ẹlẹ́bọ̀ yìí nìkan ni wọ́n tẹ̀ nígbà tó yẹ pé ẹ̀rín ra yín wọn bọ orí tọ́lọ̀ ń ṣe fún yẹn tó ń ṣe gírímọ́kà ìkan gírímọ́kà tọ́lọ̀ tó ń ṣe fún tó ṣe fún ṣètọ́n tó fi parí dànù dànù mọ́tòmọ́tò. ẹ rò pé nǹkan tó yí sí ni kò sí kò sí mùsùlùmí gidi torí ẹ pé tí sẹ́ǹsì ẹ pé tẹ̀rí tí ó bá kábíyèsí jà láyé kí ló fẹ́ bá kábíyèsí jà sí àwa la ni kábíyèsí kábíyèsí ló ní wá kábíyèsí ò ní pọ́blẹ́mù pàdánù àwọn mùsùlùmí. èyí tẹ́ ń pèrè ẹ̀yin sùnì tẹ́ ń sọ pé kábíyèsí ní problem pẹ̀lú yìí ẹ̀yin ní lọ settle rift yín pẹ̀lú ilé ogun ilé ló jà ogun takọ <laughs> ogun òdílé ló jà ogun òdílé ogun sì rèé ó lágbára ogun èmi ni mo ní nǹkan mi <laughs> ẹrẹ gbó nǹkan nìkan ó lágbára ẹ ogun gòkè tó lójoojúmọ́ lẹ̀ ń lọ́ta lẹ́yìn lẹ́yìn àwọn nǹkan tí ìrántí òdà gbé ó gbénú ọkàn yín ojoojúmọ́ lẹ̀ ní eh, àníyàn burúkú burúkú pẹ̀lú àwọn èèyàn ojoojúmọ́ lẹ̀ ń ṣe mítìn aburú ojoojúmọ́ bóòlù ẹ̀jẹ̀ fẹ́ ṣe ìbàdàgà tọ́lọ̀hún ó gbàdúrà bóòlù ẹ̀jẹ̀ tẹ́ sọ̀rọ̀ lọ́tọ́lọ̀hún ó gbà torí pé ọ̀wọ́ ogun òdílé tẹni tẹ́ ẹ̀rọ yanjú yìí ó náà ni ò jẹ́ kí àdúrà yín ó gòkè òun ló dàbí ẹ̀pẹ́ ẹ̀ ń kírun tí bí aláìkì gbogbo tẹ́ ẹ̀ sọ kà ń sọ bí aláìmọ̀rọ̀ sọ ni. so ẹ rí i pé everybody ò àwa mùsùlùmí ẹ bá gbọ́ àfàtọ̀ sọ̀rọ̀ yìí ó ní wàláì àwa o àwa o àwa o àwa ò ní í ṣépè fún yín àkàmọ́ sọ pé kọ́lọ̀ ń wó sàmọ́ fún yín mọ̀nà ni kí tí tá a gbọ́dọ̀ bá lọ́dọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí gidi nù kì í ṣe pé kẹ́hìn bọ́sọ̀ ilé àbìkẹ́ máa ṣe pé olóyè burúkú kíní kan kíní kan ṣé ìwọ lè pọ́ ọmọ rẹ lólórí ibú ṣé ànábìrì á pè nìkan lólórí ibú ṣé tí wọ́n mú kọ yín nu ẹja là ṣé tó kọ yín lórí yín bàrí nu lẹ́ máa pè lólórí ibú kẹ tó ń ronú pé yóò kẹ kẹ máa kẹ pé ìyàwó yín bàbá yín kẹ máa pẹ̀lú lórí ibú yóò sọrí ibúra yóò ṣe ṣe ń tí ànábì kọyín náà ànábì kọyín lé pè ànábì kọyín lé pè on top of waiting. ah jésù kristi gan jésù kristi ọmọ màríà ẹ gbọ́n tó sọ ni ó ní bàbá dáríjì wọn torí wọn mọ tí wọ́n ṣe kò fi pè ránṣẹ́ sí wọn náà lẹ́fìmọ̀ pé àwọn tí ẹ̀ ń wò àwọn tẹ́ ń wò àwọn tí ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwọn tá a já ànábì ọlọ́run ọlọ́run tó ní ẹ mọ́ differentiate láàrin gbogbo àwọn ànábì ọlọ́run mi torí pé ẹyọkan gbogbo wọn ọlọ́run mọ ti ń sọ ẹ wo tí jésù fi sọ ẹ wo ẹ̀kọ́ tànàbì kọ wa bàbá dáríjì wọn o torí pé wọn mọ tí wọ́n ń ṣe nínú àkọọ́lẹ̀ tí wọ́n bá ti rí kàńtì wọn nù wọ́n ń gún lọ́gbẹ́ wọ́n ń pàtẹ̀jẹ́ wọ́n ń fọ́ fọ́ nírin lórí jésù náà bàbá dáríjì wọn torí wọn mọ tí wọ́n ń ṣe torí pé ọ̀tọ̀ níbi tí òun wà ọ̀tọ̀ níbi tí wọ́n wò wọ́n rò pé àwọn jọ ń lo àdúrà násùtù yìí ni wọ́n mọ̀ pé àdúrà tí jésù wà àdúrà tí.

ẹni tí mùsùlùmí tọrọ yé tó lágbòye ọlọ́run yóò ti máa sọ nù ṣùgbọ́n táwọn kà mọ́ sọ ní pé gbogbo ń tẹ́ ẹ bá ti ń lọ nípa tíya ìpè tẹ́ ẹ bá ti ń ṣe nípa tíya ọlọ́run ó jù mọ́ dípa yín bàbá mi dá sórí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. bàbá wa ṣé Mikael àwọn náà dá sí ọ̀rọ̀ yìí ṣé Mikael dá sí ọ̀rọ̀ yìí bàbá tá a máa ń pèrè bàbá eléwúrẹ́ wọ́n dá sí ọ̀rọ̀ yìí àwọn náà ń sọ a little things tó yẹ kó yẹ káà náà ara múyé ẹni tẹ́ bá fẹ́ pọ̀ wá sórí ètò àǹfààní ti wá o nọ́mbà mtn tá a táàgì mọ́ ìwé ìtẹ̀bọ́nkà tẹ́ bá ní kankan méjì tẹ́ bá fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí tẹ́ fẹ́ fi ṣàfikún ẹ láǹfààní àti library àwọn èèyàn torí àsìkò tá a wà yìí sọ tiẹ̀ kí n sọ tèmi ni ẹnìkan ò ní ilé ayé kí n táàgì nọ́mbà síbẹ̀ ok mò ń bọ̀ ẹnìkan ò ló ẹnìkan ò ló ilé ayé yẹn gbó lẹ́yìn pé kí oníkálùkù ká ṣe needful níta náà bá wa mọ̀ tàbá mọ̀ nípa zero seven zero six three seven one. hello. salaamaleykum. wa aleykum salaam tala. a ko juma o. Yes, o juma ni sa. ṣe wa dada. arúgbó fọlọ sa. a ko juma yìí ni adu awo gba. yasa juma ni sa. ẹ kó ètò kò ní bàjẹ́ o. yasa yasa. a ní ọlọ́wọ́ wa pẹ̀lú wa. àmísà àmísà. ṣe rí ìgbà tí mo rí rẹ̀ tọ̀gbìn ẹ̀ lánàá. Hmm. ó ó ka ìmínà láyà pé kí ló dé tó fi jẹ́ pé ọ̀rọ̀ gbogbo yìí ṣẹ̀ lórí alábàáhùn àwọn tí wọ́n ń pe àwọn ní muslim youth lógbómọ̀ṣọ́ tó tún wá bóyá ní ká ṣe ni wípé àwa tá a jẹ́ muslim youth lógbómọ̀ṣọ́ hmm. ká lọ káwa náà ní gúrùpù kan káwa náà kírètì gúrùpù kan fún fún wọn pé àwọn tí ń ṣe yìí àwọn ọ̀bà yìí jẹ́ ni. Hmm. bẹ́ẹ̀ni àwọn nǹkan ni wọ́n gbọ́ sábẹ́ kínní yẹn tí wọ́n fẹ́ máa láti máa dá wuyewuye lẹ̀ nínú ìlú tí wọ́n bá ti wá ń gbòòrò wípé ọba fẹ́ ṣe àṣeyọrí kan wọ́n fẹ́ takò àṣeyọrí yẹn nítorí muskila ti ń bẹ láàrin àwọn àtọ́gbọ́n wò lẹ̀ ní wàhálà pẹ̀lú wọn. èmi máa ń sọ fún gbogbo àwọn tí wọ́n bá ń sọ fún pé ẹ̀yin èèyàn kí lẹ fẹ́ kí kábíyèsí ó ṣe. gbogbo akókó ọlẹ́nu ẹni tẹ́ ń pè ní ìmáàmù yìí tẹ́ ń tẹ̀lé yìí èyí ìmáàmù ọjà gbó àfa Yunusa. tóun náà sọ pé fóònù òun lòun lọ gbẹ́jọ́ ìgbà ọba o gbogbo wàtí bàbá kábíyèsí dé wọn ò dá sí even tó máa fẹ́ gbọ́n tó fẹ́ jọ wọn tó máa fẹ́ gbé wá síwájú wọn wọn ò ní kó kà wọn ìgbà táfà yunusa sì gbé tó lóun gbẹ́jọ́ yẹn lọ bá bàbá kábíyèsí wọn ní bàbá kábíyèsí sọ pé àpẹẹrẹ gbogbo tí mo rí yìí èyí tó bá jẹ́ pé bó ti rí yìí ó díẹ̀ ní òpẹlú àwọn tó fi hàn mí yìí o lọ máa sì máa yẹn lọ kò sí wàhálà but ìgbà táwọn ó di pé àwọn mọ̀lẹ́bí náà wá wá tó kálukú wá ní òkè o ẹ pàtà èmi náà pàtà ẹ sọ bó ti dé èmi náà sọ bó ti dé bàbá kábíyèsí wá ń gbé ìgbìmọ̀ kalẹ̀ láti fi ẹ investigate ọ̀rọ̀ yìí because gbogbo ọ̀rọ̀ tí ń fà mọ́ kábíyèsí lẹ́sẹ̀ gan ẹni kábíyèsí lọ sẹ́tù pẹ̀lú kábíyèsí ò ní ẹni anybody láti sẹ́tù pẹ̀lú ẹ̀ wọn ò mo yọ yúrúsù bá ní mo yọ ní sẹ́yìn òmà kí n ò mọ ni ìsín hmm. wọn pàṣẹ ẹ̀yẹ yóò sì múlẹ̀ àwa wo tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n tún wọn láwọn yọ ìfọ́n sọ pé ẹ sọ fún kó lọ sẹ́tù pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀ tó ń bá ti mú un padà wá kó máa wá sí máàmù lọ mi ò ní í sùn pẹ̀lú ẹ̀ step aside kẹ ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí kẹ ẹ máa padà bọ̀ wá ṣèbí n tó fọ ọ̀rọ̀ bá ń gbọ́ ba lọ kóòtù nìyẹn kó tó tó wá dípò náà fún rẹ tó wá sọ pé òkè òun ò kì í so lóye èso òun bó máàmù lóṣèlú òun certificate ta ló wà lọ́wọ́ ẹ̀ talẹ́ni tó sáìn ẹ̀ talẹ́ni tí wọ́n tẹ́sí tẹ́sí fún ẹ̀ wọ́n tẹ́sí tẹ́sí kó wù ú ní ìmáàmù. ẹni bá ti dùn yìí láàfin olóyè ààfin ni. wàláhì bó ti rí nìyẹn. ó dẹ̀ fẹ́ gba ara ẹ̀ sọ pé òun kì í sun lóyè ààfin o tó bá lò kì í sun lóyè ààfin wáyé tó òṣìṣẹ́ tó bá ti ààfin kò kò fi kalẹ̀. ó dẹ̀ ti fìgbà kan sọ́rí nígbà tí ayé fún ẹ lọ́dọ̀ tó ń fún ẹ ló ti kọ́ wí yẹn ó ti wí bẹ́ẹ̀ ifẹ̀ òṣìṣẹ́ sòun lòun ìránṣẹ́ sòun lòun olóyè sòun lòun. tó kí gbogbo ayé náà máa wò kó máa wo àwọn àwọn bí kinní ẹ̀ ṣe ń wọnú ara wọn kó fi lè máa ta lálàsẹ̀ jù tàlẹ́ni tó fẹ́ bà ló jẹ́ tàlẹ́ni tí ń tòlú ṣe hmm. torí ẹni tí ò bá gbé tí ẹni tí ò sínú ìlú tó bá jẹ́ pé ó kàn rí ọ̀rọ̀ yìí ní eréfèé ó gé lórí atẹ́gùn yóò mọ̀ pé ah, wọ́n yan ọkùnrin yìí jẹ́ wọ́n ní iṣu pẹ̀lú ọkùnrin yìí o kò sẹ́ni bọ́dì tó ní iṣu pẹ̀lú ẹ̀. fún gbogbo àwọn tó ń lò tó ń àwọn ní muslim youth yẹn èmi sọ wípé àwọn ọ̀bà yìí jẹ́ ni àwọn tí wọ́n fẹ́ dàlú àwọn mọ̀dàlú ni. gbogbo tá a fi ń sọ àmọ́ pé àwọn ìjọba náà ń gbọ́ kí wọ́n investigate kí wọ́n mọ ibo ni problem ti ń wáyé. Hmm. Hmm. ọlọ́run ní ba ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ o gbogbo dáadáa tí bàbá kábíyèsí ní lọ́tàn ọlọ́run fi agbára àwọn káṣíṣe rẹ̀ ọlọ́run bá fún àbá náà ní ẹ̀mí gígùn islam ògbómọ̀ṣọ́ ọlọ́run ní dẹ́kun dàrú ọlọ́lá hawala wàlá kò wáta ilà bẹ̀lá ilà ní lásán sàmú àlefà àmọ́tòlá. ẹ jẹ́ sáyé lọ táàgì nọ́mbà yìí sí ojú òpó yẹn so that àwa náà lè a lè mọ ilé tí a bá fẹ́ẹ́ then mo fẹ́ kí àwọn tí ó bá tún fẹ́ pè wọlé kan jọ kí wọ́n jẹ́ni tí ó bá lè wà conversant mo fẹ́ kó jẹ́ni tó bá lè wà conversant lórí ọ̀rọ̀ ehm, ilẹ̀ tí ọ̀rọ̀ mọ́sáàsì ìgbàlọ́wọ́ lọ́wọ́ so mo fẹ́ kí ó jẹ́ pé tí ó bá lè tún lè bá wa sọ ọ̀rọ̀ tó pọ̀ dáadáa lórí ẹ̀ lọ ẹ dákun so studio line láti láti táàgì wọn bẹ́ẹ̀ yẹn so ẹ jọ àti pin ẹ̀sán náà sórí ẹ̀ so ẹni tó wá fẹ́ bá a bò wọlé kó jẹ́ ẹni tó tún mọ̀ díẹ̀ tó mọ̀ díẹ̀ tó tún lè bá a sọ̀rọ̀ nípa a lot of things yìí right of gbogbo tí wọ́n kọ bàbá wa ṣé mi káyè ẹja sáré gbọ́dọ̀ tí wọ́n náà tábà ti rí anybody láti rí pé ká lè mọ ìfihàn náà ṣe ìlọ́wẹ́rẹ́wẹ́rẹ́. ajídà sọ̀rọ̀ ọlọ́run síbẹ̀ ṣáàlà ẹ kú òun. ṣe rí gbogbo tí ń ṣẹlẹ̀ ló gbọ́n sọ ìṣe ẹ gbé mi máa ti sọ ọlọ́run fi ìfẹ́ ká máa ẹni tí ń wà lọ síwájú Ògbómọ̀ṣọ́ àti àwọn tí ń tako ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ nìyẹn. Apalera 3. Hello. Salaam alaikum. Wa alaikum salaam wa rahmatulah. Ẹ kú Yes sir. A kú ọjọ́ òní. Yes sir. Ọjọ́ tó yóò dùn fún wa o. Àmì sà àmì sà. Ọba pẹ̀lú ọ̀dọ́ lọ ẹ kú Yes sir, ọlọ́run ló ń bọ̀ sà. Ṣé rí láwọn ọ̀dọ́ bá gbéra wọn ní Mùsùlùmí yóò tí ẹ̀yà lo the word ọ̀daràn ni wọ́n. ọ̀daràn ọ̀daràn ni wọ́n ọ̀daràn. ẹ ṣe àwòrán rẹ. gbogbo tí wọ́n ń kọ́ hmm. ẹ rí pé ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ní máa ti ní máa ti sọ pé ọ̀sá àti máa ti kírun ọ̀sá àmì tí tá máa kírun ọ̀sá àmọ̀ ti kílò kọ rẹ̀. Hmm. ìjọ mi gan pé wọ́n ti kó wàhálà sọ̀pọ̀ lọ àwọn ọmọ ọ̀dọ́ yẹn. Hmm ọpọlọ yẹn ti wá ní fẹ o ti ní o ti ní o ti ní o ti ní ìfẹ́ ìgbẹ̀jẹ̀ rí o ọmọ náà yẹn o gbé dáadáa. ẹ wá wo ogun tí wọ́n ń kọ yẹn ẹ dákun ṣé wọ́n ní àwọn wọ́n fẹ́ mú mọ́sálásí ni. wọ́n ní orí ilẹ̀ tí wọ́n fẹ́ ṣe nǹkan sí yẹn wọ́n fẹ́ mú development wọ́n fẹ́ kí nǹkan ìdàgbàsókè kó ṣe kí ni o ẹ wá kọ̀ọ̀kan sọ pé nígbà yín àti ta ni wọ́n ti ta ni. ẹ wá máa gbé ogun tí ò nítumọ̀ ẹ wá máa gbé káàkiri ẹ mọ oríṣiríṣi kọ àwọn ẹ wá wo àwọn tí ń bẹ níwájú ní mẹ́ta yẹn náà wọ́n ń kọ́ bẹ̀ sí bí kò rẹ̀ o wàláyé tàlá ẹ ní ọmọ gidi Ògbómọ̀ṣọ́ kí ó jẹ pé òní nǹkan tí ó kọ yẹn ẹ mọ̀ wò pé kí ni tí wọ́n ń kọ ní tó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ tó bá ti bí wọn dà tí wọ́n lọ bẹ̀rẹ̀ ká lọ sọ pé mi ò ní ṣe ọkọ mi. Hmm. kò nídìí wa kò nídìí wàhálà kò nídìí kí mo kọ rẹ. ìlú kàtìkàtì mo wá lélẹ̀. Ah, àwọn ìṣe kẹ́ni lè rí àwọn ìgbọ́n rẹ̀ wà rẹ̀ kọ̀ọ̀kan náà tí wọ́n ò rí wọn ni àwọn ìgbọ́n fi fọ́tò bàbá rẹ̀ hàn wá náà wá kí ó ṣe àlè tó kọ́ dáa fẹ́ràn lóòótọ́ inú ìsìta ní bá jàlè sí ló yanjú ọ̀rọ̀ rẹ̀ ní ilé ó ṣe wá di pé wàhálà ṣe á dé tẹ́wàá sí gbogbo rẹ̀ dábàá wà ló wà wọn àwọn lónìí ọ̀tọ̀ nígbà bá tó dọ̀la ọ̀tọ̀ ní tó kò gbé jáde wọn kí wọn mọ lódò mọ àdúgbò wọn sí gbòòrò ní Yorùbá sí máa pa òwe yẹn wọn wà sáré káàkiri wọn à ń rẹ̀. jẹ́rí àwòrán lèmọ́mọ́ ìjàgbó nìkan náà wọ́n wò. mọ wọn ti mọ ọ̀nà kò sí kankan wọn mọ ká ṣùgbọ́n ká ká ṣe kí ló ká gbà fọ́ náà kò sẹ́ni bẹ̀rẹ̀ kí n bára wọn fa kí ló kọ́ rẹ̀ ṣùgbọ́n ká jẹ́ ká mọ̀ pé ìmọ̀lẹ̀ ti gbé lù ú ṣé ìmọ̀lẹ̀ àbùkù wa ní papọ̀ ó wà ní ṣe papọ̀ ni. ẹ̀ẹ́n o kí wá ní ìdàgbàsókè ọba ní mú ìdàgbàsókè wọ̀lú nítorí pé ọba ti dé déédé ọba ti dáadáa ló jẹ́ kí àwọn èèyàn ńláńlá ọmọ òfin kí táwọn náà lè ṣe kanú òfin torí pé yóò máa wù í bí àwọn èèyàn àwọn arẹ ti kó láyé tó yóò pẹ mo sọ lọ́jọ́ kìíní ìjọba ti kó nígbà kìíní ìjọba ní àwọn àwọn àwọn advanced country ọmọ tó àwọn kan ní fọlọ́ntì sọ pé fọlọ́ntì ní kílókọ rẹ̀ àwọn ní àwọn ẹni wọ́n máa ṣe àwọn iṣẹ́ iṣẹ́ ilé ọ̀dà ilé tó kàn lóṣèlú pé ìyẹn ẹ ẹ wá máa yẹ o mo máa wà nínú nǹkan tá a yẹn o yí pé ọlọ́run yẹn ju sọba tímọ́tímọ́ gbìyànjú gbé èyí ò sì nífẹ̀ẹ́ gbìyànjú lára lára ìgbàgbọ́ yìí àwọn kan wà kọ tí ò ní ìtumọ̀ ẹ wá gbé jáde ẹ wá ń ṣe fún ọkọ ìṣẹ́ sọ fún mi pé ẹ̀rọ spanish ti mi ẹ̀rọ spanish ti mi jìdá

kánọ kánọ kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí àná bá lọ àbọ̀ ń bọ̀ o there is consequence of every action and everything is notable you get accounted for it o òun náà ṣòro ní bàjẹ́ ìlú kó wá kó kálukú ní bàjẹ́ inú olúwa ò ní bàjẹ́ lọ́tí wá yóò máa bá gbèsè ayé wa yóò máa bá gbogbo àwọn tó nífẹ̀ẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ọlọ́run jẹ́ kí ọba náà pé ọlọ́run tó máa gbé wọn ga máwọn tó ga ọlọ́run nàbí lọ́dọ̀ ọ̀nà yóò sì bá wọn yóò sì bá wọn ní gbogbo òkè ìṣòro pátá ọlọ́run bá wọn sọ ti tẹ̀tẹ̀lẹ̀ làhàwùlà wọlé àkúwọ̀dà ìlànà ìlànà ìṣòro ẹgbẹ́ tó. ẹ jẹ́ kí n torí nọ́mbà bàbá kan ń pè láti over country ìyẹn overseas màá fẹ́ try láti connect wọn padà láti tán online láti jẹ́ pé káwọn náà lè bá wa join ètò yìí hello sir. ẹkú ètò ẹkú ètò ẹkú ètò ẹkú ètò ah brother yìí ah inú ògbómọ̀ṣọ́ dúpẹ́ lọ́wọ́ yín o hmm. inú ògbómọ̀ṣọ́ dúpẹ́ lọ́wọ́ yín o ah ọlọ́run gbogbo ọ̀sẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ yín mi ò tiẹ̀ mọ dáadé mi ò mọ déyàn sí dúpẹ́ lọ́wọ́ yín lọ́wọ́ mi ò mọ déyàn sí dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ ọlọ́run bá dànù. so n tó ṣẹlẹ̀ ni pé èmi ò dà kọ hmm. sórí wọ ogún ìsọlẹ̀ jẹ ọmọ àlèyàn hmm. ọlọ́mọ wọ́n dàbí àti wọ́n dàbí àti wọ́n <laughs> dàbí àti ọ̀tọ̀ lẹ́ni tó tó yà rẹ̀ lóyún hmm. ọ̀tọ̀ lẹ́ni tó tó lóyún ẹ̀fọn mọ̀ sọ lẹ́yìn mo sọ dàrẹ́ sí o ẹ àmọ̀tẹ́kùn wọn náà ọmọ àdìpọ́n bí gbogbo ọmọ tẹ̀lé ìsọ ọmọ kúmọ̀sọ tẹ́lẹ̀ hmm. ní ìsọ ọmọ kúmọ̀sọ tẹ́lẹ̀ àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn wọn ní ìsọ tí ò bá ṣe lówùúrọ̀ ni a ṣe lọ́jọ́ alẹ́ gbogbo ẹja ṣọ́ra kọ́mọ́ ló wà sí ń tá a fẹ́ gbogbo ẹja ṣọ́ra kámọ́ níbi tá a láìkì gbogbo ẹja ṣọ́ra kọ́mọ́ wípé a padà tún jẹ̀bi ọlọ́run látara kábíyèsí kábíyèsí ṣẹun tilẹ̀ ògbómọ̀ṣọ́ kò ṣeé rí fín o kábíyèsí ọwọ́ ògbómọ̀ṣọ́ kò ṣeé rí fín o muritala ams abdulaziz àǹfààní wà láti pè wọlé kílótẹ̀n táì ẹ pè wọlé kẹ wá sọ ntẹ́yìn náà bá máa ń pa ẹ̀ àǹfààní yìí á sí kalẹ̀ fún gbogbo yẹn ni ẹ ní láti mọ sọ nìkan sọ̀tẹ̀ nìkan ò sọ̀tẹ̀ gbogbo àwọn tó ń sọ̀tà táàrọ̀ ní sọ̀tẹ̀ náà náà ń ṣe we are dealing with facts gbogbo tẹ́rítà sọ. So fat ní gbogbo tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ so táyì náà bá dẹ̀ ní fat tẹ́ bá lè sọ yìí lórí tí yóò jẹ́ ni tẹ́ bá sọ kì í ṣe pé wàá láàfin ilé sí ẹ ẹsẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀mọ́ ra àwọn tí yóò mọ̀ pọ̀ wọlé tí yóò mọ̀ fún ilé sí ẹ̀ ẹ pé n tẹ́ ń sọ nǹkó gbogbo rẹ lọ ohun tí ò ṣojú ẹ ni wọ́n sọ láì pé bá sọ òdodo ni wọ́n ẹsẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀mọ́ rẹ ń sọ̀rọ̀ pé à ẹni tó pè tán òdodo ni tó sọ ó ti yé yín so ntí ẹ bá fẹ́ sọ ẹ jẹ́ kí a jọ communicate kẹ́yìn ní òwúsọ̀ sórí afẹ́fẹ́ kẹsẹ̀ sọ́ńtẹ́yìn náà bá mọ̀ jáde tó ti ẹ̀sán tẹ́ báwọn jáde so àwọn kan tí àwa ń try láti táwa ń fẹ́ yẹn ní àyè táwa wá ìdí yẹn gbọ́ pé kẹ́kẹ́ àmọ́ sọ àwọn other things lórí typing so a kà mọ̀ wò yẹn gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run ń kúrò làákà ìdí ẹ̀ fún ni òun náà ló jẹ́ kí bàbá wa tí wọ́n lo aláàfin ìjẹ́rù bàbá aláàfin ìjẹ́rù tí wọ́n ní pé tí wọ́n fún yín ní èsì tí ó yẹ yín torí tẹ́ kò wọlé ni ayé ò lè wọ́n lè gbọ́ ọ̀rọ̀ tí yóò ń bẹ lẹ́nu pé ọ̀rọ̀ tó wà reasonable ni. adéyẹmí olórúkọ mi o ẹ mọ̀ pé mi ò ní sí ìdí àbòsí torí àwa ta tún lọ bí iṣẹ́ jẹ́ ká gbìyànjú ká tún lọ gbé bọ́dì wa ká lọ gún wara ọlọ́run ó jẹ́ kí òní ọlọ́run ó jẹ́ kó sanwó-sanwó sanwó-sanwó ìkúbalè ọ̀rọ̀ títí gbà míì tá a jọ wọn làwọn fi wá sórí ètò níta báyìí tó bá lọ kálífìtì ìpè párápàdà pẹ̀lú àwọn oró yìí tí wọ́n ń pè káàkiri ló yẹ wá sórí ètò ọlọ́run ní yóò bàjẹ́ o.